الحمد لله نحمده ونستعينه ونستغفره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 وخير الهدى هدى محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا الله سبحانه وتعالى حق تقاته كما أمر بذلك في القرآن العظيم وكما حذى ورغب في ذلك النبي صلى الله عليه وآله وسلم في أحاديثه الصحيحة واعلموا عباد الله أن تقوى الله سبحانه وتعالى واجب على كل مسلم ومسلمة عباد الله انطلاقا مما <clears throat> وصلنا إليه في الخطبة الماضية بما يتعلق ببيان منهج النبي صلى الله عليه وسلم في الاعتقاد وعلى هذا عباد الله نتحدث عن الإيمان باليوم الآخر كركن من أركان الإيمان وقد ورد ووردت آيات كثيرة تفيد بأن الإيمان باليوم الآخر ركن من أركان الإيمان ولا يؤمن من يكفر أو كذب بذلك ولم عباد الله أن النبي صلى الله عليه وسلم بين ذلك أيضا في أحاديثه الصحيحة أن أن للإيمان آه، أركان ستة وذلك ومن ذلك حديث جبريل عليه السلام حين جاء وسأل النبي صلى الله عليه وسلم عن الإيمان ومن ضمن ذلك قوله أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره والشاهد من هذه الآية وتؤمن آه، واليوم الآخر أي تؤمن باليوم الآخر واليوم الآخر هو يوم القيامة وهو اليوم الذي يبعث الله سبحانه وتعالى فيه الخلق ليجزيهم أجر ما عملوا في هذه الحياة الدنيوية ولم عباد الله أنه يجب على كل مؤمن بالله وبرسوله أن يؤمن آه، إيمانا يقينا بهذا اليوم كما قال الله سبحانه وتعالى وبالآخرة هم يوقنون لا بد من آه، اليقين ومن شك في وقوع يوم القيامة فليس بمؤمن ما هو بمؤمن وذلك لأن إنكار وجود آه، وقوع يوم القيامة إنكار لقدرة الله سبحانه وتعالى وإنكار لحساب الله سبحانه وتعالى للناس وكذلك إنكار آه، لآيات كثيرة في القرآن العظيم حيث أخبر الله سبحانه وتعالى بما يقع من أحوال يوم القيامة وكذلك ما يقع آه، من انقسام الناس يوم القيامة إلى أصحاب اليمين وأصحاب الشمال فريق في الجنة وفريق في السعيد والآية في هذه كثيرة في القرآن ومن أنكر البعث فقد أنكر يعني جملة من هذه الآية وكذلك أنكر آه، قدرة الله سبحانه وتعالى على البعث ولذلك يجب علينا أن نؤمن بالبعث ورد عن النبي ورد في القرآن العظيم من تلك الآيات قال الله سبحانه وتعالى ثم إنكم يوم القيامة تبعثون والآيات في ذلك كثيرة والآخرة خير وأبقى وللآخرة خير لك من الأولى والدور بالنسبة آه، للمرء كما قال العلماء أربعة دار الحياة قبل آه، قبل حياة الدنيا وذلك في عالم الذرة ثم آه، الحياة في الرحم الحياة في الرحم ثم الحياة الدنيوية التي نعيش فيها ثم الحياة البرزخية أي الحياة بين الحياة الدنيوية وبين آه، يوم آه، الحياة الأخروية التي هي إما الجنة وإما النار وآخر الحياة أي آخر الدور دار الآخرة إما الجنة وإما النار وهذا يجب آه، أن يستقر في آه، ذهن جميع المؤمن لا بد أن نؤمن بذلك وكذلك ورد من حديث النبي صلى الله عليه وسلم أيضا أنه قال يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا وفي رواية بهما وهذا يدل على يعني أن أن البعث آه، بعث أن بعث الناس بعد بعد الممات يوم القيامة أمر واقع لا بد أمر سيقع ولا بد أن نؤمن به وقد ورد في القرآن آه، قصة رجل من أصحاب آه، من بني إسرائيل الذي مر على قرية آه، وهي خاوية على أروشها قال الله تعالى أو كالذي مر على قرية وهي خاوية على أروشها قال هل يحيي عليه الله بعد موتها فأماته الله مئة عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت مئة عام فانظر إلى طعامك وشرابك لم يتسنى وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير وفي هذه الآية في هذه الآية الكريمة أرى الله سبحانه وتعالى آه، هذا العبد حينما قال عنا يحيي هذه الله بعد موتها فأماته الله سبحانه وتعالى ومكث آه، مئة عام ثم بعد ذلك آه، بعثه الله سبحانه وتعالى وسأله كم لبث قال لبثت يوما أو بعد يوم وكذلك يكون لجميعنا يوم القيامة إذا سئل أحد كم لبثت في الدنيا عدد سنين يقول ما لبثت إلا يوما أو بعض يوم ولذلك يجب علينا آه، أن نتنبه إلى أن هذه الحياة الدنيوية حياة يعني سوف تفنى وحياة لا تزن عند الله سبحانه وتعالى جناح بعوضة ولذلك قال النبي صلى الله عليه وسلم قم في الدنيا كأنك غريب أو عابر سبيل الدنيا دار العمل نعمل هنا آه، لنحصل على الثواب والجزاء يوم القيامة ولذلك ينبغي على كل واحد منا آه، أن نتنبأ إلى هذا الأمر ومن فوائد الإيمان باليوم القيامة أنه يجعل العبد يتقي الله سبحانه وتعالى لأنه علم يقينا بأن الله سبحانه وتعالى سيجازيه على أعماله في هذه الحياة الدنيوية وإذا رأيت الذين لا يأبؤون ويفعلون ما يريدون ولا يطيعون أمر الله سبحانه وتعالى وينتهكون محارم الله سبحانه وتعالى فاعلموا أنهم عندهم مشكلة في الإيمان باليوم الآخر لأنه إذا, إذا لو آمن باليوم الآخر وعلم يقينا بأن الله سبحانه وتعالى سوف يجازيه لعمل, لعمل بما أمره الله سبحانه وتعالى ولا اجتنب عما نهاه الله سبحانه وتعالى عنه أرجوكم الله وبارك ولا أتركات كفوا النبي صلى الله عليه وسلم أبي الله وبارك ولا متابعة عليكم ولأجل fún ànábì sallallahu alaihi wasallam fún àwọn sàábí ànábì àti gbogbo àwọn tó bá wà lórí ìlànà ànábì sallallahu alaihi wasallam tí ó fi jíjọ ẹ̀rù sí ọlọ́wọ́ bá alikiola kẹba ṣe máa ń sọ fúnra wa ní gbogbo ògbà wípé gbogbo ọ̀rọ̀ pátápátá alquranul karim èyí tí ń ṣe ọ̀rọ̀ ọlọ́wọ́ bá alikiola òun náà làkórí gbogbo ọ̀rọ̀ òun náà lọ̀rọ̀ tá a sì gbọdọ̀ máa gbélékè gbogbo ọ̀rọ̀ bákan náà kálọ̀ lè mà lámàdájú tí ó gbólànà tí a Nabi sallallahu alaihi wasallam òun náà ló lóore jù òun náà ló sì yẹ ká máa tẹ̀lé káwá lọ lè mà ìpé ògbótá bá ti pè ní àdádálẹ̀ nínú ẹ̀sìn kálọ̀ lè mọ̀ ìpé anú ní gbogbo tàbá ìsìpè lánù egbe ẹgbẹ̀yẹ̀ lọ sínú eríire anù a máa gbẹ̀yẹ̀ lọ sínú bínú ọlọ́ọ̀bà àríkẹ́ọlá ní tó bá díjọ́ pẹ̀dẹ̀ kìyàmà abẹ́lọ́ọ̀bà àríkẹ́ọlá kó mọ́sà sọ wa kó nínú ìbínú ẹ̀ ẹ̀yẹ́rú sí ọlọ́ọ̀bà àríkẹ́ọlá ẹjá páyà ọlọ́run nípa apá àbúsì ẹ̀ká páyà rẹ̀ ẹjẹ́ká páyà ẹni kápáyà rẹ̀ ní kọ̀kọ̀ kápáyà rẹ̀ ní gbangba káwà lọ lè mọ̀ ìpé ìpáyà ọlọ́wọ́ bá alékẹ́ ọlá yìí ọ̀rọ̀ àyàn ló jẹ́ fún gbogbo èèyàn pátápátá tó láti ní kábẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá alékẹ́ ọlá ẹ̀yẹrúsìn ọlọ́wọ́ bá alékẹ́ ọlá ẹ tẹ̀síwájú lórí àlàyé tí a ń bá lọ nípa ìlànà nabi sallallahu alaihi wasallam manhajul nabi sallallahu alaihi wasallam fil i'tiqad ìlànà nabi sallallahu alaihi wasallam ojú ọ̀nà tí a nabi sallallahu alaihi wasallam ń tọ̀ fil i'tiqad níbi àdìsọ́kàn níbi ìtàdìsọ́kàn gẹ́gẹ́ bí mùsùlùmí tàbí jẹ́ mùsùlùmí òdodo tàbí jọmọlẹ́yìn annabi sallallahu alaihi wasallam nínú ẹ̀ òun náà ni àdìọ́kàn wa nípa ọjọ́ òǹgbèdè alkiyama al-yawmul akhir òun náà ni ọjọ́ gbẹ̀yìn òun náà ni yawmul qiyama òun náà ni ọjọ́ ìgbédìde yawmul ba'th òun náà ni ọjọ́ tí ọlọ́ọ̀bà àlejọ́lá tí ó gbogbo ẹ̀dá dìde láti inú sàárè so eléyìí a nínú erigun kan ní nínú àwọn erigun gbàgbọ́ tó jẹ́ pé ẹni tí erigun yìí bá ṣubú fún irú ẹni bẹ́ẹ̀ kò lè jẹ́ mùsùlùmí kò lè jẹ́ mùmìní kò lè jẹ́ olùgbà ọlọ́wọ̀ba àlekẹ́ ọlá gbọ́ kọ́lá kò ẹ̀wà rí ọjọ́ tàà ń sọ yìí ọjọ́ ọgbẹ́dẹ̀ alkiyama yìí túláàsì ní ká nígbàgbọ́ ipé ọjọ́ náà ń bẹ nínú àwọn ìgbàgbọ́ tàà ní nípa ọjọ́ yìí àwọn ìgbàgbọ́ àwọn tó rọ̀ mọ́ àwọn tó péríṣiríṣi ni inú àwọn tá ni tí ó wáyé ọjọ́ kan ni tí ó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run bá àríkẹ́ ọlá ti Al-Qur'an pé tó máa ìnákùn yọ́ mọ̀lẹ̀kẹ̀ yá àmà tí tó bá fún ọlọ́ọ̀bá alẹ́kẹ̀ọ́lá lẹ́yìn ìgbà náà lẹ́yìngbà tí ẹwà nù yá lẹ́yìngbà tí wọ́n bí yín lẹ́yìngbà tí ẹsùn lórí ayé lẹ́yìngbà tí ẹ bá kú tán ọlọ́ọ̀bá alẹ́kẹ̀ọ́lá lẹ́yìngbà náà yawma al-qiyamah ti tùbà àtún ọlọ́ọ̀bá alẹ́kẹ̀ọ́lá tó wá díjọ́ ògbìdà alẹ́kẹ̀ọ́lá wọ́n gbé yí dìde ayà yìí ń tọ́ka fún wa ní pé ọjọ́ lẹ́yìn jọ́ ìgbà tá bá ti kan bẹ̀ tí ó padà gbé wa dìde bákan náà anábi sallallahu alaihi wasallam anábi sọ nínú hadithu rẹ̀ anábi ni yuhsharu an-nasu yawm al-qiyamah anábi ni wọ́n gbé àwọn èèyàn dìde tó bá dìjọ́ ọ̀gbẹ́dì al-qiyama urat wọ́n gbé àwọn èèyàn gúrùlá kò sí ẹni tí wọ́n dábẹ́ fún nígbà tán bá gbé wa dìde gbogbo abẹ́ tí wọ́n dá fún ìyẹn gbà tí èèyàn fi wà láyé àdọ̀dọ̀ tí wọ́n gé kó mẹ́ gbáyà tí èèyàn fi wà láyé gbogbo ẹ̀ ní ó padà síbẹ̀ tó bá dijọ́ ògbé dàlùkì yáàmà bí wọ́n ti gbé wa dìde nu ẹ̀ anábì nínú rìwáyà míì anábì ní bùhùmá ẹ̀ wọ́n gbé wa dìde lẹ́ni tí ò ní ní kankan ẹni oníníga kò ní níga kò ní nígo kò ní nídúkìá kankan kò ní lówó kankan anábì níbi ó sì gbé wa dìde tó bá dìjọ́ gbídàlì kìyàmà nínú riwaya mi yàwà Aisha radiyallahu anha àwọn sọfà nàbí sallallahu alaihi wasallam pé wọ́n gbé wa dìde ní òhò àtọkùnrin àtọmìnrin tí ó gbówà kó láti wá máa ṣe táà ní mọ̀rí wà nàbí sallallahu alaihi wasallam sọ fún ìyàwó Àìṣà pé à ọ̀rọ̀ náà ó ju bó ṣe róhun lọ ẹ̀ ọ̀rọ̀ náà lágbára ju kéèyàn máa rò pẹ́nìkan wà hóhùn lọ ẹ̀rù eléyìí máa ń ṣẹlẹ̀ sí ẹ̀ láyé ń bẹ ọlọ́mọdé ara jálù tó bá gbọ́ ariwo báyìí yóò kò ní mọ̀ kóhun òhò lòun jáde nínú léwẹ̀ yóò ti jáde síta tán nítorí pé kíni nítorí pé fẹ́ sásà aláfẹ́mì ara rẹ̀ ìgbà ẹ̀wọ́n sẹ̀ ma wá fa sọ lé pàbá pé à ẹ̀rọ sọ ní ẹ̀wọ́ sọ ní kò rántí pé òwọ́ sọ mọ́ nígbàtàdà òde ká tó wá sọ àdánwò ojú bàbá ọmọ ń sáfọ́ ọmọ ọmọ ọmọ sá fún bàbá ọkọ sá fún ìyàwó ìyàwó sá fún ọkọ kò sẹ́nì kankan tí ó lè dúó ipò òun fẹ́ gbẹ̀nìkálẹ̀ tó bá díjọ́ gbẹ̀dàlì kìyàmà ní tó kálùkù náà ma pariwo náà ni pé náfsí náfsí bóòlè mi gan tó sì gbára mílẹ̀ lónìí ẹ́ bóòlè mi gan tó sì bọ́ nínú ìyà ọlọ́ọ̀bá àlejò ọlá lónìí kọ́dà gbogbo àwọn anábí ọlọ́run tí wọ́n ti kọjá ẹ̀yẹ́ tí gbogbo àwọn ẹ̀dá bá lọ lè bá wọn tó bá jíjọ gbídà lèkè ámà pé ẹ bá wà sí pẹ̀ lọ́dọ̀ ọlọ́run gbogbo àwọn ànábì kọ̀ọ̀kan tí àwọn èèyàn bá lọ lè bá tó àdíjọ́ ìgbìdà alkiyama tí gbogbo wọn náà ma sọ fún àwọn èèyàn náà ni pé lasuhunag agbára mi ò káńtẹ ni wá sí èmi náà ní nǹkan mi lọ́rùn lọ́dọ̀ ọlọ́wọ́ bá alékẹ́ ọlá tó jẹ́ pé ìmọ̀bọ́lọ́wọ́ bá alékẹ́ ọlọ́wọ́ ti se mí lónìí títí tí ó fi wá dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam tí ànábì ó fi wá ọjọ́ kan ni tó jẹ́ pé yóò ṣẹlẹ̀ nínú gbàgbọ́ ọjọ́ ògbédàlì kìyàmà òun náà ni ká nígbàgbọ́ sí àwọn nǹkan tó rọ̀ papọ̀ mọ́ ọjọ́ ògbédàlì kìyàmà min azabil qabri wa na'imihi ìyanu sàárè túláàsì ní gbogbo ẹni tó bá jẹ́ mùmínì ní òdodo ó gbọ́dọ̀ nígbàgbọ́ sí pé ìyanu sàárè ń bẹ lóòtọ́ àti gbọ́dọ̀ nígbàgbọ́ pé ìgbádùn ń bẹ nínú òun náà ni alqabr òun náà ni ìsẹ̀mí tí yóò ṣe nínú sàárè tí wọ́n pè ní alhayatul barzakhiyya ìsẹ̀mí àfonúfojì tó wà láàrin ayé àtijọ́ gbìdàlkìyàmà túláàsì ní ká nígbàgbọ́ sí ipé ìyà ń bẹ nínú sàárè túláàsì ní ká nígbàgbọ́ sí ipé ìkẹ́ ń bẹ nínú sàárè gẹ́gbó se nílẹ̀ látinú al-Qur'an ó nílẹ̀ látinú hadith anabi sallallahu alaihi wasallam bákanáà ipé ìyà ń bẹ nínú sàárè kọ́dá anabi sallallahu alaihi wasallam anabi a máa ṣe wá lójú kòkòrò pé inú àwọn tá a máa tọrọ ọdọ̀ ọlọ́wọ́ bá alékẹ́ ọlá nínú àwọn nǹkan tá ma wá sọ kó níbẹ̀ nínú aburú nígbàtà bá kínú nígbàtà bá ṣe tàṣáwùrù tán ẹ̀yìn anábìnrin ká máa tọrọ ẹ̀yìn allahumma ina a'udhu bika àwọn nǹkan tó ní ṣe kíni tó ṣe pàtàkì ni tó ní ṣe pẹ̀lú àwọn ọjọ́ gbídàlì kìyàmà ni ànábì a máa tọrọ pé ìrẹ ọlọ́wọ́ bá alékẹ́ ọlá mo fi ọwà sọ kó nínú ìyanu sàárè mo fi ọwà sọ kó nínú ìyanu jáànámà mo fi ọwà sọ kó nínú fìtínà dàjáàlì ẹ̀yìngbà tí dàjáàlì ó bá dé kó mọ́ mi ẹ̀kọ́ kí máa wà nínú àwọn tí ó ṣe rí búlátara dàjáàlì nígbà tí dàjáàlì bá dé ẹ̀kọ́dà nínú fìtínà tí máa ṣẹlẹ̀ síyẹ̀ tèlmáhìyà wọlé mamad nígbà tí ẹ̀ bá ń bẹ láyé àgbà tí ẹ̀ bá kú gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn nǹkan tí ń tọ́ka fún wa ni ipé ọjọ́ ọgbẹ̀dàlìkìyàmà ń bẹ so bákan náà nínú àwọn nǹkan tó rọ̀ mọ́ ìgbàgbọ́ ọjọ́ ọgbẹ̀dàlìkìyàmà òun náà ni pé ká lọ lè mà wípé lẹ́yìn ìgbà tí èèyàn bá ti kú tán ọlọ́run ọba àlekè ọlá yóò san oníkálùkù lẹ́san ọlọ́ọ̀bá alikẹ́ ọlẹ́yìn tó bá ṣe dáadáa yóò gbẹ̀san dáadáa wa man ya'mal mithqala dharratin khayran yarah wa man ya'mal mithqala dharratin sharran yarah ọlọ́ọ̀bá alikẹ́ lásọ fún wa nínú al-Qur'an ó ní gbogbo ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan tí ó bá ju déédé ọmọ náà gúnlọ kékeré báyìí ẹ̀yẹn ní dáadáa ọlọ́ọ̀bá alikẹ́ ọlá ni yóò rí tó bá dijọ́ gbídà kìyàmá ó ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lẹ́yìn tó bá ṣiṣẹ́ bú tí ó bá ju déédé ọmọ náà gúnlọ tó bá dijọ́ gbídà kìyàmá ọlọ́ọ̀bá alikẹ́ ọlá ni yóò rí nígbà ọlọ́wọ́ bá àlìkẹ́ ọlọ́wọ́ tẹ̀sán káàbá wá gbájọ́ gbídà àlìkẹ́ àmà gbọ́ a jẹ́ pé aka ọ̀rọ̀ ọlọ́wọ́ bá àlìkẹ́ ọlá fún ọba tí ń ṣeré ọba tó jẹ́ pé kò tẹ̀ wá mọ́ tó ṣe tó fi dáwẹ̀ dání torí pé kí ló fà tọ́lọ́wọ́ bá àlìkẹ́ ọlá fi ní ká máa ṣe dáadáa kí ló fà tó fi ní ká jìnà ni ó máa jẹ́ ẹ̀san wa àwọn tá wá ń ṣe so a jẹ́ pé gbogbo àwọn nǹkan yóò kàn jẹ́ eré lásán tí ò ní nítumọ̀ so eléyìí náà túmọ̀ fún wa pé túláàsì òun náà ní ká gbàgbọ́ gbàgbọ́ ipé ọjọ́ ìgbéjàlì kìyàmà ọjọ́ kan bẹ ọjọ́ tí ó wáyé ni ọjọ́ tí ọlọ́ọ̀bá àlíkíọlá yóò san gbogbo ẹ̀dá pátápátá ọlọ́ọ̀bá àlíkíọlá ó san wá lẹ́san ìṣẹ́ta àbágbáyé ṣe nínú àwọn ìgbàgbọ́ nípa ọjọ́ ìgbéjàlì kìyàmà òun náà ní ká nígbàgbọ́ pẹ̀lú àwọn nǹkan tí ọlọ́ọ̀bá àlíkíọlá sọ fún wa àtàwọn nǹkan tá nàbí sallallahu alaihi wasallam sọ fún wa nínú àwọn àdíṣì ètò lálàáfíà minal haus nínú àbàtà ní àbàtà tá nàbí sallallahu alaihi wasallam ní ọlọ́ọ̀bá àlíkíọlá fún òun ní àbàtà tó bá jẹ́ ẹ̀mí túláàsì ní kí mùmí ní òdodo ká nígbàgbọ́ nípa rẹ̀ túláàsì ní ká nígbàgbọ́ nípa asirod ẹ̀yìn asirod tó jẹ́ pé òun náà ni jísù òun náà ni bí bíríjì ẹ̀yìn tí ọlọ́ọ̀bà àríkọlá náà sí òkè jahannam ó mú bí ó mú ju ìdá lọ lẹ́nu ó ń kálùkú sì gbọ́dọ̀ kọjá lórí ẹ̀ ẹni tí wájú kó tó di pé o wa lìjẹ́ tó bá wà lìjẹ́ náà wà lìjẹ́ náà ìbẹ̀ẹ́nú àwọn èèyàn tó jẹ́ pé wọ́n kọjá lórí ẹ̀ bí ìgbà tó bá jẹ́ pé atẹ́gùn ìgbà tẹ́yẹ kọjá ìbẹ̀ẹ́nú èèyàn tó jẹ́ pé wọ́n kọjá ìbẹ̀ẹ́nú àwọn èèyàn tó jẹ́ ni bákanáà agbọ́dọ̀ nígbàgbọ́ pẹ̀lú aṣafáà pẹ̀lú ìsìpẹ̀ pé ìsìpẹ̀ ń bẹ tó bá dijọ́ ọ̀gbẹ́dà alìkìyàmá anábí ọlọ́ọ̀bá alìkìyàlá ó sípẹ̀ àwọn ẹni rẹ̀ tọ́lọ̀ọ̀bá alìkìyàlá wá fún ní ọ̀dá àwọn náà ó sípẹ̀ àwọn èèyàn tó bá dijọ́ ọ̀gbẹ́dà alìkìyàmá sallallahu alaihi wasallam ipé gbogbo ẹni tí ó bá ti ṣẹbọ sọ́lọ̀ọ̀bá alìkìyàlá tó fi jáde láyé gbogbo tó bá wùlù kókú lórí ẹ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ ní bẹ́tẹ̀ ọba sallallahu alaihi wasallam yóò padà lépa bá irú ẹni bẹ́ẹ̀ kọ́nà tó bá ṣe jẹ́yà iṣẹ́ tó bá ṣe ni tó bá ti jẹ́ ọ̀gbẹ̀dẹ̀ alkiyama gbogbo àwọn nǹkan wọ̀nyí in tó ní ṣe ní pẹ̀lú àwọn ìṣẹ́sí ọjọ́ ọ̀gbẹ̀dẹ̀ alkiyama abẹ́lọ́ ọba wa lakum wa lisa'iril mu'minina min kulli dhanb الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه عباد الله اعلموا أن للإيمان باليوم الآخر فوائد كثيرة بل من علامات آه، الاستقرار استقرار الإيمان في قلب العبد وأن يعمل بمقتضى ما جاء به القرآن الكريم من شريعة نبينا محمد صلى الله عليه وسلم وذلك لأنه يعرف أن الله سبحانه وتعالى سوف يحاسبه وسوف يجازيه إن كان خيرا فخيرا وإن شرا فشرا وهذا أيضا من علامات آه، استقرار الإيمان باليوم الآخر في قلب العبد ولو عباد الله أن الله سبحانه وتعالى قد أرشدنا في القرآن العظيم إلى أن الآخرة وخير وأبقى والحياة الدنيوية سوف تنتهي وسوف تنقضي ومع ما عشنا ومع ما عشنا في هذا هذه الحياة الدنيوية فسوف تنتهي وسوف نموت وإذا متنا فلا, فلا موت في يوم الآخر من دخل الجنة يكون في الجنة فلا موت ومن دخل النار فالعياذ بالله يكون في النار فلا موت ولذلك ينبغي لنا أن نجتهد في هذه آه، الدار دار العمل نجتهد ونجاهد أنفسنا ونطيع الله ونطيع الله سبحانه وتعالى ونجتنب ما حرم الله سبحانه وتعالى ونجتنب ونجتنب, ونجتنب آه، البدعة في دين الله سبحانه وتعالى وفي سنة نبينا محمد صلى الله عليه وسلم أربعة الله بعدك ولا أخوان النبي صلى الله عليه وسلم abẹ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá fún sábà àtàríkùn kẹrẹ àtàríkùn rẹ̀ àjẹjẹta rẹ̀ tàbí ànábì àti gbogbo àwọn tó wà lórí ìlànà ànábì sallallahu alaihi wasallam tó fi di ọjọ́ òkúta kìyàmà ẹ̀rù tí ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ẹjíkálọ̀ lè mà lámàdájú wípé ìnígbàgbọ́ nípa ọjọ́ òkúta kìyàmà ó ní àwọn àǹfààní tó pọ̀ ó sì ní àwọn àpẹẹrẹ táàmà rí lára èèyàn táàbì mọ̀ ìpé eléyìí gbọ́lọ́wọ́ bá àlékẹ́ ọlágbọ́ eléyìí gbà pé ìjọ́ ògbèdè alìkìyàmà ọjọ́ kan tí ó wáyé ni inú àwọn àpẹẹrẹ táàmà òun náà ni ìmá ṣe gbìyànjú láti máa tẹ̀lé tọ́lọ́wọ́ bá àríkíọlá ká máa tẹ̀lé àti ọlọ́wọ́ bá àríkíọlá ká máa tẹ̀lé ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam nínú àwọn àpẹẹrẹ ìgbàgbọ́ ọjọ́ ìgbèdè alkiyama ni bákan náà ká máa jìnà sí gbogbo tọ́lọ́wọ́ bá àríkíọlá ní ká jìnà sí gbogbo àwọn nǹkan tá nàbí sallallahu alaihi wasallam sọ alára kúrò níbẹ̀ nítorí pé ẹni tí máa ń ṣe dáadáa ìgbàgbọ́ rẹ̀ náà ni pé ọlọ́ọ̀bá alikẹ́ ọlọ́sàn lẹ́sàn dáadáa tó ń ṣe ibo ni ó ti wá sán lẹ́sàn òun náà ni ọjọ́ ọ̀gbẹ́dàlùkìyàmà kí ọlọ́ọ̀bá alikẹ́ ọlọ́fì sán òun náà ni alìjẹ́nà tó bá jíjọ́ ọ̀gbẹ́dàlùkìyàmà bákan náà ẹni tí bá ń jìnà sí bàjẹ́ ẹni tí bá ń jìnà sí aburú yóò máa jìnà sí látara pé kíni látara pé kó ń bá àfi là kó nínú ìyà ọlọ́wọ́ bá àdìkíọlá látara kó ń bá àfi là kó nínú bínú rẹ̀ tó bá dijọ́ gbídà kìyàmà tàbá ti wá rẹni pa á láṣẹ pé kó ṣe òun náà lòun ó máa kẹ̀yì sí ogun tọ́lọ̀ bá àdìkíọlá bá ní kó má débẹ̀ òun náà ni ó máa débẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kìyàmà ìgbà pé ọjọ́ ògbìdàlẹ̀ kìí a máa ń bẹ inú ìgbàgbọ́ yẹn lẹ nírú ọkàn ẹni bẹ́ẹ̀ àdúgbò tí ẹ̀mọ́ sí irú gbàgbọ́ bẹ́ẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn ẹlòmí gbàgbọ́ nígbàtà bá ti kú ó ti kárí náà nù kí wá ló kù má ó takò láákàyà ẹlòmí ìpínlẹ̀ ìgbàtà ti kú tán bó unel awalun ẹ̀yìn tí àwọn kèfèrí ń wí fáwọn ànábì wọn náà nù wa ẹ̀yìn tí wọ́n tún gbé àwọn dìde ẹ̀yìn kul innal awwalina wal akhirin la majmu'una li miqati yawmin ma'lum ọlọ́ọ̀bà àríkẹ́lá ní ìrànlẹ́bì sọ fún wọn pé àtàwọn àkọ́kọ́ àtàwọn tí wó tún wá gbẹ̀yìn ayé un lẹ́gbàtẹ́yìn bá tún lọ tán gbogbo wọn pátápátá wọn ó padà kó wọn jọ ẹ wọ́n gbé wọn dìde ẹ ní àsìkò tí ọlọ́ọ̀bà àlejò láti gíní lásìkò tó lọ́ọ̀bà àlejò láti lakalẹ̀ ọjọ́ ògbédàlìkìyàmọ̀ so eléyìí ń túmọ̀ fún wa ipé ìgbàgbọ́ ọjọ́ ògbédàlìkìyàmọ̀ yóò ma múyàn yóò ma sèyàn lójú kòkòrò yóò ti ma sèyàn ní yóò ma encourage yàn láti ma ṣe dáadáa nítorí kíni nítorí ẹ̀san tí yóò ma ran sí ń tàpá sí àti ọlọ́wọ́ba àríkẹ́ọlá bẹ́lómi sí ń lo ìgbésí ayé láàrin rẹ̀ àtàwọn ẹ̀dá ọlọ́wọ́ba àríkẹ́ọlá tọ́lọ́wọ́ba àríkẹ́ọlá dá ẹlòmí apàyàndẹ́kúnjayé ẹlòmí agbẹ̀mí lọ́rùn èèyàn nítorí pé òun fẹ́ lo ayé kí ló mélòó ayé òun tó bá wá lò tán kí wá lókù lẹ́yìn ayé ẹ̀yìn gbogbo ń kàlùkù àwọn tó ń serú ogoro àwọn àbáyìí wọ́n nígbàgbọ́ pẹ́bẹ̀ yẹn bá ti kú ó ti parí nánu ẹ̀yìn òun náà ló fà tó fi jẹ́ pé ó gbajúmọ̀ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ló ti lọ lè sinmi ta ló sọ fún yàn nínú sàárè tó bá wá kó nínú sàárè tó bá díjọ́ gbídà kìyàmà níbo ló mọ̀ tó wọ́n gbà ọ̀tún ló mọ̀ tó wọ́n gbà ní àbóṣì ló mọ̀ tó wọ́n gbà tó bá díjọ́ gbídà kìyàmà náà ló fà tó fi jẹ́ pé ó tako ìgbàgbọ́ ẹ̀yìn ó tako ìlànà nabi sallallahu alaihi wasallam kéyàn ó kú kan wá ló ti lọ lé ìgbẹ̀yìn nítorí pé sàárè sàárè ṣe ilé ìgbẹ̀yìn sàárè ojú ọ̀nà ní tí yóò gbà kọjá ẹ̀yìn tí yóò fi ṣe kí ni tí yóò fi lọ lé ìgbẹ̀yìn ìdí o máa jẹ́ ilé ìgbẹ̀yìn òun náà ni iman nar wà iman janna òun náà ni kó jẹ́ iná fáwọn ẹlòmíì kọlọ̀ọba àríkẹ́ so eléyìí òun náà ni ilé ìgbẹ̀yìn táà ni èèyàn lọ lé ìgbẹ̀yìn kò wá sẹ́ni tó sì lè máa ó yí ẹ̀wà rí ìgbàgbọ́ ọjọ́ gbídàlì kìyàmà yìí ẹ̀yìn tí ròyìnrò yìí bá ń wá síyàn lọ́kàn ẹ̀yìn ṣètánì àmà gbé ròyìnrò yìí wá léríṣìíríṣìí ẹ̀yìn tó ti pé ẹ̀dá tó ti kẹ fún ẹ̀dá tó ti ké táàtí ẹ̀rí kankan mọ́ nínú eríkèríkè ara rẹ̀ bó ló ṣe wá ṣe kíni bó ló ṣe wá dìde kúkúrú eléyìí yóò máa wá tẹ̀mí àmọ́ èèyàn máa ṣe a'udhu billahi minash shaitanir rajim èèyàn ó sì máa dá padà síbi ìgbàgbọ́ tẹ̀yẹ nígbàgbọ́ ìpé inna Allaha ala kulli shay'in qadir inú Suratul Baqara ọlọ́ọ̀bá àlekẹ́ọlá sọ ìtàn fún wa inú àwọn ọmọ Bani Isra'il lọ́dọ̀ àwọn onítẹ̀mtín àwọn èèyàn sọ̀rọ̀ oríṣiríṣi nípa pé ta ni ẹni náà nínú àwọn bàní Israel àwọn ẹlòmí inú wọn àwọn míì sọ pé orúkọ rẹ̀ injẹ́ Uzair àwọn míì sọ pé alhidiru ni àwọn míì sọ àwọn oríkẹ́ àwọn míì sọ pé iskil eríṣiríṣi àwọn orúkọ eríṣiríṣi òun náà ni wọ́n dá nípa rẹ̀ àmọ́ ìtò gbajúmọ̀ jù nínú ọ̀rọ̀ tí wọ́n sọ òun náà ni pé àwọn wọ́n ní Uzairu ni wọ́n ní Uzairu yìí wọ́n ní ń kọjá lọ lọ́jọ́ kan ẹ̀ wọ́n nígbà tí ń kọjá lọ ní Baitul Maqdis gbà tó wá kọjá

Eh, tọ́lọ̀ ọba àríkẹ́ láti sọ pé gbogbo ẹ̀dá dìde fàmátàhùláhùn mi àtà àmín fún bàbá àṣà eh, ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ní ọlọ́ọ̀bá wá pa lẹ́sẹ̀ kan tí ń sọ̀rọ̀ yẹn tí ń sọ jáde pa odidi wá pa odidi ọgọ́rùn ọdún eh, gbàtọ́lọ́wọ́bá alékiọlá gbé ìdìdé ọlọ́wọ́bá alékiọlá ní kí màláíkà béèrè lọ́wọ́ rẹ̀ kamilabis mélòó ọdún mélòó ló lómi tó wà kamilabis ìgbà mélòó ló lò ibi tó wà kọ́ ìlàlàbí sùn yáwó máa ń àwòbá àdọ̀ yáwó ó ní tí mo lómi tí mo wà yìí mo lo ọjídí ọjọ́ kan àwòbá àdọ̀ yáwó àbí apá kan nínú ọjọ́ kan tí kò ti ẹ̀pí ọjọ́ kan àwọn onímọ̀ nípa tafsir wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí wọ́n ní tó ṣẹlẹ̀ sí fi awwal nahar wọ́n ní láàárọ̀ nígbà tó oòrùn tẹ́sẹ̀ yọ ẹ̀ ìgbà yẹn náà ni ọlọ́ọ̀bà àsìkò tọ́lọ̀wọ̀ bá àríkẹ́ ọlọ́wà gbé ìdìde lẹ́yìn ọgọ́rùn ọdún ń ṣe déédé ọwọ́ ọgbà tí òòrùn múra láti wọ̀ ó ti wá rí pé òòrùn yọ láàárọ̀ ẹ òòrùn náà ló fẹ́ wọ̀ yìí kò lè jù bá náà lọ ọlọ́wọ̀ bá àríkẹ́ ọlọ́wà sọ fún pé bálàbí sami àtàám ọlọ́wọ̀ bá àríkẹ́ ọlọ́run bá alikẹ́ ọlọ́run fọ̀nkúrú ìlàtọ̀ àmìkà wọ́n ṣàrọ́bì kalamu yàtàsánà wá wo oúnjẹ rẹ wá wo omi rẹ gbogbo àwọn nǹkan tó gbé lọ́wọ́ láti bí ọgọ́rọ̀ ọdún lamu yàtàsánà ayé lamu yàtàgáyà kò change kò yípadà rárá tẹ́sì rẹ̀ òyípadà omi ò bàjẹ́ àwọn nǹkan eléso àwọn nǹkan ní ó gbé tíìn lọ́wọ́ wọ́n alaka ayatan linnas wọ́n ni ọlọ́ọ̀bà àríkẹ́lá wá ní máa wo kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ ọlọ́wọ́ bá alékẹ́ láti máa wo kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ wà nínà jẹ́ alẹ́ka ayẹta linus afẹ́ fi ó sí àmì fáwọn èèyàn ni afẹ́ fi ó sí àpẹẹrẹ táwọn èèyàn fi mọ̀ pé ọjọ́ ògbídà alékẹ́ àmà ń bẹ lóòtọ́ ọlọ́wọ́ bá alékẹ́ ló ti gbé àwẹ̀ dádìde

falamma tabayyana lahu qala a'lamu anna allaha ala kulli shay'in qadir nígbà tó wá kílẹ̀ àti nígbà tó wá hàn sí qala a'lamu anna allaha ala kulli shay'in qadir ó ní àà nísìn o mo ti wá nígbàgbọ́ ipé ọlọ́ọ̀bà àríkíọlá ó lágbà lórí gbogbo nǹkan àwọn onímọ̀ nípa tafsir wọ́n ní arákùnrin yìí wọ́n ní ó wà ní ọmọ ogójì ọdún nígbàtí ṣẹlẹ̀ yìí fi ṣẹlẹ̀ sí ni ó wà ní ọmọ ogójì ọdún wọ́n nígbàtí wọ́n fi gbé ìdìdé padà

pé gbogbo ẹni tó bá ti gba Al-Qur'ani gbọ́ tó gbà pé ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá ló sọ kàlífà nàbí sallallahu alaihi wasallam tí bá ti ń ka ìtàn yìí nínú Al-Qur'ani tí bá ti ń ka ọ̀rọ̀ Uzairu yìí yóò mọ̀ gbà pé kíni yóò mọ̀ gbà pé àpẹẹrẹ ni yóò mọ̀ jẹ́ fóun náà àmì ló jẹ́ wá wà lórí oorun ẹ̀yìn abẹ́ni tó wà ní kómà kó wá wọ kómà fún àríbí bí ọdún kan kó wà ní kómà nígbàtọ́lọ̀ ọba àríkẹ́ ọlọ́wà padà ní kó jáde ní kó máa tó kó nígbà ìbúbá ẹ̀yìn tó padà mọ́ ti ṣe in tí ó rántí káyìn òun náà ní kíni òun náà dìde àsìkò yẹn kọ́nà yóò máa sọ fún yín ni pé àná ọ̀rọ̀ àná ni yóò máa sọ fún yín ẹ̀yọ́ máa wá sọ̀rọ̀ pé alásọdún wo ó sì wá sọ̀rọ̀ àná apẹ́rẹ́ nu apẹ́rẹ́ ojú ọ̀gbẹ́dà kìyàmà ipi ọlọ́ọ̀bá alikẹ́lá yóò padà sí kíni yóò padà gbé oníkálukú wa yóò padà gbé wa dìde so látara àdí eléyìí òun náà ló fi yẹ ká sí kíni nígbà tá a bá ti wá mọ̀ lámàdájú òun náà ní ká múra fún ọjọ́ ọ̀gbẹ́dà kìyàmà torí pọ́lọ́ọ̀bá alikẹ́lá ọlọ́ọ̀bá alikẹ́lá ní sallallahu alaihi wasallam anabi nílé ayé tàà wà ń bẹ̀ yìí tó bá ṣe iye esisi ni ẹ ma saqa minha kafiran sharbata ma anabi ní ọlọ́ọ̀bà àdíkẹ́ ọlọ́ọ̀ ní fún gẹ́bẹ̀rí ní omi gẹ́ẹ̀kanmu nílé ayé omi gẹ́ kan báyìí ọlọ́ọ̀bà àríkẹ́ ọlọ́run jẹ́ gẹ́bẹ̀rẹ̀ ohun láyé tó bá jẹ́ pé ayé bá wúlò lọ́dọ̀ ọlọ́ọ̀bà àríkẹ́ ọlá ni àmọ́ ayé yóò jẹ́ nǹkan kan ayé yóò wúlò gbogbo ń tàbá mú láyé gbogbo ń tàbá mú ayé ayé náà láàfilẹ̀ sí gbogbo tàbá kójọ láyé àníkó lọ́jọ́ gbìdàlì kìyàmà bí ẹ bá gọ̀ títí ó bá dìde títí náwà nígbà tó fẹ́ kú ó yẹ ẹ̀sìn pẹ̀lú owó ẹ̀sìn pẹ̀lú ẹ̀sìn ẹ̀sìn pẹ̀lú góòdì ẹ̀sìn pẹ̀lú gbogbo kan ó kà wé ti dúkìá lásán ni kò ní wúlò fún rẹ níbẹ̀ tó bá dijọ́ gbìdàlì kìyàmà bá a ṣe wáyé ẹ̀yẹn bẹ́ẹ̀ náà láti kí ni bẹ́ẹ̀ náà láti kú ò láyé so látara di eléyìí ká gba ọjọ́ ìgbìdà kìyàmọ̀ ìgbọ́ ó ṣe pàtàkì ìdí ó ma wá túnmọ̀ pa àgbà gbọ́ òun náà ni pé ká máa ṣe kíni ká máa bẹ̀rù ọlọ́ọ̀bà àríkẹ́ọlá gbogbo tọ́lọ̀ọ̀bà àríkẹ́ọlá pa wá láṣẹ ká ṣe ká gbìyànjú ká máa ṣe bó ṣe ká ṣe ká jìnà sí gbogbo tọ́lọ̀ọ̀bà àríkẹ́ọlá ní ká jìnà sí ká jìnà sí tí ànábì sallallahu alaihi wasallam tí ò bá mú wá fún wa gẹ́gẹ́ bí ẹ̀sìn gbogbo àwọn àdádálẹ̀ oríṣiríṣi tó káyé lónìí táwọn èèyàn ṣe káàkiri tán fi ń sẹ́sìn àbí ká jìnà sí eléyìí ni ó máa túmọ̀ pé kí ni agbọ́lọ́wọ́ bá àríkẹ́ọlá gbọ́lódodo eléyìí ni ó òun nìkan náà ló lẹ́tọ̀ọ́ láti jíṣẹ́ ọlọ́run ọba àríkẹ́ ọlá fún wa òun nìkan náà ló lẹ́tọ̀ọ́ láti sọ pé ọlọ́run ọba àríkẹ́ ọlá ní wí nǹkan báyìí fún yín kò sẹ́dámì tó lẹ́tọ̀ọ́ rẹ̀ mọ́ tí ó bá ti wá sẹ́dámì tó lẹ́tọ̀ọ́ rẹ̀ mọ́ kí wá láàmà wá sí àdádálẹ̀ ọlọ́run ọba àríkẹ́ ọlá òfin rán Nabi wa àfi ká jìnà sí gbogbo eléyìí eléyìí náà ni ó jẹ́ ká lè الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم صل على محمد وعلى آل محمد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 اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوم إلى صلاتك